إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أتاكم الله سبحانه وتعالى أقرأ الكريم أسيدكم الشيخ ونبي محمد صلى الله عليه وسلم الله سبحانه وتعالى أن تسلي عليكم في الجنة سبحانه وتعالى وأعطاه لنا محمد صلى الله عليه وسلم في كتاب القيامة أبي الله سبحانه وتعالى ومن تسعى أن يكون Agogo ìmọ̀ àti ọ̀dọ́ àtúnbà ìṣẹ̀lẹ̀ ìdí ṣe ẹgbẹ́ ọ̀dọ́gbẹ̀sìnà ìṣẹ̀lẹ̀ ọdún fọ́tí fọ́tí fọ́. Agogo àtẹ̀lẹ́gbẹ́ Jadi ada Allah Subhanahu wa taala al-Qur'an di layati anbal Quran Qalam jalan Ona di Allah Subhanahu wa taala ibi sọ̀rọ̀ nípa ọ̀sán nínú àwọn ògbóǹtarìgì ìrírí. Jẹ́pẹ́ àárín àwọn ọ̀sẹ̀ wọn ní àwọn olóògùn ìgbéra ọ̀nà ni àwọn ayọ̀ ìṣòro ìsàlẹ̀. Ọlọ́ọ̀bá ti sọ̀rọ̀ wá lórí rẹ̀ pẹ̀lú àwọn olóògùn ìrírí àwọn olùdíje ọlọ́run máa ṣe lágbára òjò bíi pé ìgbésí ìbáàdàn náà ti gbò ní arákùnrin bá gbọ́ nípa rẹ̀ ní àtàwọn ìgbésí pé ó lè kókó ó lè kókó ní ìdí ìwé tí máa ń ọlọ́run máa ṣe lágbára ní bá àgbára ìjà ẹ̀ ìjọ ní àgbẹ̀fọ́ pé ìjọ ní òun náà ni àlùmọ́tò àlùmọ́tò yàrá ẹgbẹ́jẹ́ pé mọ́lẹ́ àpò yàrá wọ́n kà fi sínú àwọn ọ́fíìlì ọ̀wọ́ nù àkàní. wọ́n sọ fún wa pé wọ́n nígbà tí àlùwọ̀lì ìlú mọ̀dé ọ́ lẹ́yìn ìgbà tó tó ọmọ ẹbí yẹ ìgbà yẹn òun náà ni bàbá rẹ̀ sọ̀rọ̀ lé fílẹ̀mù wọ́n á fílẹ̀mù ẹ̀dẹ́gbẹ́ wọn ní kòrèjì wa wípé ọlọ́pàá àti kẹlẹ́wà ní àǹkánàdà máàlì wàbàmí ìlà tókùlà àlejò àyà tìǹà fàlà àtàkìrò àwàlì ọlọ́pàá àti kẹlẹ́wà ní sẹ́ńtọ́rí tó ti jẹ́ dá máàlì wàbàmí sẹ́ńtọ́rí tó jẹ́ ní tó ẹ́ ó jẹ́ ní tó ní dúkìá ẹni tọ́lọ́ ọba fún ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ lẹ́yìn náà ló wá mú un kékeré rí sí ọlọ́wọ́ bá rẹ̀ jọlá ó jẹ́ pé ìyá àtúntà àlẹ́ yìí àyà àtúná ọ̀là àti àbúrò àwàlẹ́ yìí ọlọ́wọ́ bá rẹ̀ jọlá ní sábà ń ka àwọn ayé ọlọ́wọ́ bá rẹ̀ jọlá tí wọ́n ka alùpùpù fún kí ni ìjọba yóò sọ fún wa ẹ̀ yóò sọ pé àti àbúrò àwàlẹ́ yìí yóò ní ẹ̀ ó ní àwọn àdápa àwọn àdáparọ́ àwọn àlọ́ àpamọ́jọ́hún òun náà ní sànàbí fúláwà ní fúlàní sànàbí gbéwà. ọlọ́run bá ti lọ sí wa nínú àyà yìí ibi tí tó mú gbẹ́rù mọ́rí lánàá yẹn torí pé lówó ẹ̀ torí ó kù bí àwọn ọmọ rẹpẹtẹ òun náà ló wá torí ẹ̀ ìlú wá ti kíni ìlú wá yàtọ̀ ìlú tọ́lọ̀ ọba àdìjọ́lá. àbáwá yìí ní kẹfì yìí wọ́n ní hábìlì mọ̀kànlá tó máa ń àwọn báwò àléyìn ní ẹ̀lùmáàlì wọ̀lùbàléyìn kókòrón bí ààrẹ àjùláì àgbàwọ̀jẹ́lì wà á àrọ̀dọ̀ àmì wà záàmà àmì àbẹ́lì máa kó gómìnà tàbí ìlú àwọn yìí. ọlọ́ọ̀bà àdìjọ́lá ni arákùnrin yìí ìpè ọ̀rọ̀ ìtò ìgbò tó ṣe yìí òun tó sọ pa àlùkùránì yìí òun náà ní ìgbà tó fi ṣe kíni ala fi ṣe ìdápadà ìgbéra tọ́lọ̀ọ̀bà àdìgbẹ́ láti fún ọlọ́ọ̀bà àdìgbẹ́ láti ìdíkìá fún tó ṣe ọmọ fún un. so lẹ́yìn tọ́lọ̀ọ̀bà ti وزعم أنها تزن أذكر في مسلم في إيران هنا آية الله عليه السلام في الله عليه السلام سبحانه الله عليه وسلم ẹ̀rí irú ayé báyìí òun náà ni ó wà nínú sọ́látò mọ̀dáṣe sábàbí òun ní sọ́látò mọ̀dáṣe tí ọlọ́mọba àdìsọ́lá sọ nípa ẹni tí kò sí ẹ̀rí báyìí ọlọ́mọba àdìsọ́lá dárò ní ọmọ nàkọlá tó wà fún ìjà ọlọ́ọ̀bà àríkẹ́lá ní ilẹ̀ àmì fi nílẹ̀ pẹ̀lú ẹni tó jẹ́ pé wàlọ́pù wà fún ìjà mo dá lóun nìkan ṣoṣo ni ayé kọ́lọ́jà ní bá fún omi yìí وحده لا مال له ولا ولد ثم رزقه الله ẹ̀rí ẹ̀dọ́jẹ́ pé ó jáde nínú ìyá rẹ̀ ìyá rẹ̀ fi sáyé làmà làlà wò ń gbà wọn fi fi èyí dúkìá kẹta òní kankan wàlà wàlà ń gbà wọn fi kìlọ́ ma fún mọ̀rọ̀ zọkọ̀ lẹ́yìn ìgbà náà lọ́wọ́ bá àdìsẹ́ lábàrà wá sí ọlọ́wọ́ bá fún ní àdìsẹ́ ọlọ́wọ́ bá àdìsẹ́ lá ní ẹgbẹ́jẹ́ pé òun nìkan ẹ́ ọlọ́run àrùsọ lágbá ní òun sẹ́gun sórí ọlọ́run wá ní ọjọ́ àṣọlá òun bá lọ́n ọ̀nùsọ̀lá wá dá owó mú wá fún ní dúkìá ní dúkìá tó jẹ́ pé ẹ́ dúkìá náà wá sí àǹtẹ̀síyọ̀ wá sí àǹtẹ̀síyọ̀ àwọn nínú àwọn oníṣẹ̀sí wọn ní alùpùpù dìínà ẹ́ wọ́n ní owó tọ́lọ̀ bá àrùsọlá ẹ́ wọ́ọ̀tì tọ́lọ̀ bá àrùsọlá sọ̀rọ̀ nípa one thousand dinar yìí ọláwọn mi sọ pé ní àti alifu dinar ọláwọn sọ pé hundred thousand dinar so àtàwọn nǹkan míì tó jẹ́ pé àwọn èèyàn sọ nípa dúkìá tọ́lọ́ọ̀bà àti ọlájọ́kù yìí ọlọ́ọ̀bà àti ọláwá ní wàbà ní ilẹ̀ ṣòhóòdà kọ́dà òun tó ṣe àwọn ọmọ fún àbá àbújá yìí wọ́n ní láyà jèjì yàní àwọn tọ́lọ̀ bá àdúgbò láti fún yìí wọn ò kú lákàtà rẹ̀ ẹ ẹlòmíì lọmọ tó pọ̀ lóòótọ́ àmọ́ kò tọ́mọ ẹyọ kan nítòsí ẹ̀ wọ́n kà máa bí náà ní pẹ́sẹ̀ ń dúró wọn tó à ń dúró wọn àlàáfíà náà wà tó ọlọ́ba àdúgbò láti بل مواليهم وأجراؤهم يتولون ذلك عنهم àwọn tọ́lọ̀ bá rí gẹ́lá ṣe fún yìí wọ́n èkú ní ìgbà kan wọ́n èé sí ìrìnàjò táwọn nígbà náà wọ́n ti sí ìrìnàjò wọ́n lọ bá kálàkátà lọ àwọn ẹrú wọn ní ma bá wọn sí ìrìnàjò àwọn ọmọ ọ̀dọ̀ tí wọ́n gbà àwọn ní ma bá wọn sí ìrìnàjò وهم قعود عند أبيهم يتمتع بهم ويتملى بهم àwọn kan jòkó lọ́dọ̀ bàbá wọn ní wọ́n ti pọ̀ tó wọ́n wà lọ́dọ̀ bàbá wọ́n jọ máa bàbá máa rí wọn iná yóò máa dùn èyí kó bẹ gbà kan. inú tọ̀sí inú ọ̀rọ̀ míì tí iná àwọn onítọ̀sí alimami tó dé yìí wà bó Malik àti Asim bùnà Umar bùnà Qatada àwọn sọ pé iye àwọn ọmọ tọ́lọ̀ ọba àdìsí ọlágùn wọn ní sàlẹ́ àṣà pé ọmọ mẹ́tàlá onáàlọ́bà ọba àdìsí ọlágùn nínú ẹgbàá tó gbà lọ́wọ́ mujahid àtàbíláì bin abbas radiyallahu anhuma wọ́n ní sáánù àṣàrọ̀ ẹ́ wọ́n ní ọmọ mẹ́wàá ọlọ́ọ̀bà àdìjọlá fún ọ̀nìkan wọ́n ní wàhálà abúlagbó fi ní ẹ̀mẹ́tì wọ̀húwá ikọ̀ mọ́tò home and job wọ́n ní eléyìí òun náà ní sí jẹ́ ògógó nínú ìdájọ́lọ́ọ̀bà gbogbo wa pátápátá ni wọ́n bẹ̀ẹ́ sí lára ọ̀tọ̀ rẹ̀ ẹlòmínà bí wọn bá wọn kọ́lẹ̀ na bí jùlẹ̀ lọ tó jẹ́ pé lọ́jọba lọ́mọ tó wà lára ọ̀tọ̀ ẹ̀yọ ọ̀kan náà ni ní pé ọmọ lọ́dọ̀ rẹ̀ owó ọlọ́ọ̀bá alùpùpù ní òun á tẹ́ òun gba aláyè ẹ̀ẹ́n òun tẹ́ ìkànlẹ̀ fún un. ayé màkàntùhù dìntùnú fìlímẹ́lì àtẹ́ẹ̀sì wọ̀ bẹ́ẹ̀ dìdarí ọlọ́ọ̀bá alùpùpù ní òun fún láyè ẹ̀ẹ́n òun tẹ́ ẹlẹ̀ fún ní àwọn oníràrà dúkìá ọlọ́ọ̀bá alùpùpù tẹ́lẹ̀ fún àtẹ́ẹ̀sì àtàwọn nǹkan lólé fún ló ṣe fún àlùwàlẹ́ ìlú ìgbé rẹ̀. tọ́lọ̀lọ́ ọba alùkẹ́lá sọ̀rọ̀ débi pé fún payasmaru and aziz tó ń dínwó tọ́lọ̀lọ́ ọba alùkẹ́lá ṣe fún yìí ní tó ní tàmá ètò ń sojú kòkòrò wípé tọ́lọ̀ ọba alùkẹ́lá tó ṣe tó tún tàlé tòsí ọlọ́ọba alùkẹ́lá ń kálá ọ̀rọ̀ rí báyìí ìnáwó kí ẹ àníìdì ni ẹ ẹni tó jẹ́kí ni ẹni tó takú ni ẹni tó bẹ̀rù parí tó fi ṣe kèkèrí tó sá ìmoore tí àyà ọlọ́ọ̀bà àlùjọ́lá ó sá ìmoore sí àwọn àmì ọlọ́ọ̀bà àlùjọ́lá ọlọ́ọ̀bà àlùjọ́lá gbẹ̀mí ni ọlọ́ọ̀bà àlùjọ́lá tó fi rán ànábì sallallahu alayhi ọlọ́ọ̀bà àlùjọ́lá wa ní gbogbo ọlọ́ọ̀bà àlejòọlá ní òun ó kí ni òun ó fìyà tó jẹ́ pé ìyà yìí wọ́n ó kí ni wọ́n fi wọ́n so kọ́ síbi òkè iná jẹ́ ànámà ni wọ́n ní asọ̀ọ́d jábàlú nìlár òkè kan nínú náà òkè kan nínú náà tó jẹ́ pé ìlú kò sàbẹ̀yìn àkàdé kan ó ní àwọn tòkè dé mọ́ ó ní ẹ̀yìn tó tó bí sàbẹ̀yìn àkàrífà yàní bí àtibùsọ bí sẹ́wùntì òkè sani tó ga gan ọlọ́ọ̀bà àdìsọ́lá ní òun oṣù kìíní òun ẹ̀jọ́ sí ẹ̀ látara pé yóò máa ṣe kìíní yóò máa gun òkè yìí nínú náà jẹ́ ànámà àwọn afọ onítọ̀ sí irú wọn ni kó fi gòkè yìí lágbára dé ẹ̀ ike ọ̀yẹ́dà wàdọ̀ ayẹ́dà hu dáàbàtì tó bá gbé ọwọ́ rẹ̀ lókè báyìí ọwọ́ rẹ̀ ó sì yọ ẹ́ dáadáa ọwọ́ rẹ̀ ó sì ní ló sì yọ tó bá gbọ́ lókè lásán tó bá gbé ọwọ́ rẹ̀ kúrò níbi òkè yìí tó bá tó gbọ́ kúrò báyìí àádá ọwọ́ tó tẹ́kẹ́ ni yóò tó padà sí oṣù àtẹ́lẹ̀ ẹ̀rì tó ti wá bẹ́ẹ̀ ni tó jẹ́ pé ọlọ́ọ̀bà lè tọ́lọ́ mọ̀ wọ̀nyí dà so ọlọ́ọ̀bá àdéjọ́lá ẹ̀ẹ́n ó ní òun ó tuntun ní òun ó fi àjẹ́ níbi kí ni ní òkè yìí. alákùnrin bá ń sọ̀rọ̀ yìí àlùwàlí ìdìbò ni mo fi ra ọlọ́ọ̀bá àdéjọ́lá ní ìnáwó fásitì wọ́kọ̀dà. ọlọ́ọ̀bá àdéjọ́lá ní tọ̀kùtì rẹ̀ kẹ́yìn fàkọ̀dà.

وفكر ماذا يختلف من المقال أرونو في هاكين تتوه يرون وقعوا نقع القرآن يرون وقعوا كنت أدور وقال شور وقال وقدر تروى وفر بالي الله بارك الله ni وقتل إجي واستبلي bó ṣe mú nǹkan tó sọ nípa Al-Qur'an yẹn bóyá ìdí ni bóyá ìṣòwò òǹdí wọn tó sọ nínú Al-Qur'ani ọlọ́ọ̀bà àdìsọ́ láti ọdún lẹ́yìn. inú ayé àyẹ náà ọlọ́ọ̀bà àdìsọ́ láti tó mọ̀ náà sọ̀rọ̀ ó tún tún wò dáadáa ó tún wòye ó tún farabalẹ̀ nítorí pé wọ́n ní àlùwàlí ìgbòmùgbé rán nínú àwọn tó ṣe kí ni nínú àwọn tó mọ̀ tuntun tẹ̀dọ̀ lárúbáwá ni ó mọ̀ tuntun tẹ̀dọ̀ ìdí lárúbáwá àwọn ìjọba wá gbé òdìdé pé lọ́lẹ̀ iṣẹ́ tí gbọ́ ọ̀rọ̀ tí Muhammad gbé wá ní Al-Qur'an ti ń kà ní pé ìtọ́ bá ti wá fún wa ní rìpọ́t òun làwọn gbàgbọ́ ìtọ́rọ̀ tí ó hun ni ẹ́n àbọ̀rọ̀ tó ti kí ni àbọ̀rọ̀ tí ó jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́ọ̀bà àdìjọ lánìí so àgbàdí àlùwàlì ìdìbò mùgbé rọ nígbà tó dọ́dà nínú sọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀lẹ̀m ẹ̀ ọ wá lọ nígbà ó tẹ́ sí gbogbo alukur'an ẹ̀ tún mọ̀ náà bọ̀ ó tún wòye sí ẹ́ ọ̀fàjúro ẹ́ wàbásar àìsànàha wàkàrìha wàmínú kọ́ọ̀lù sáwọ̀bàbùn ìṣẹ̀lẹ̀ wọ́n ni ó sì jẹ́ kolira wàbásar ó tún kórìíra ọ̀fàjúro ó tún wá sí gíní ó tún kórìíra gbogbo nínú alùkùrán tó ma adìbàrọ̀ lẹ́yìn bàyẹ́jọ ayé ìpadà wàtẹ́tìbàrọ̀ ó wọ́n pa sọ́dọ̀ àwọn ìjọ rẹ̀ wàkọ́lá ìhádà ìlà tẹ̀sẹ̀rọ̀n yóò sọ̀rọ̀ ni wọ́n sọ pé ilé ìtọ́lọ̀ ń kàfún yìí ìhádà ìlà tẹ̀sẹ̀rọ̀n yóò sọ̀rọ̀ ìdánijàre májíkì ni yóò sọ̀rọ̀ àwọn àtẹ́kùbọ̀ asáru ìdáni ó gbà wọn ìdánijàre ó wá sọ fún wa pé ìhùwà ìlà ọ̀wọ̀lù gbàṣà ó ní ẹ onu alukur'an ni ẹ kì í sọ̀rọ̀ ọlọ́run jàre oní lè tàbí kalamillah oní kì í sọ̀rọ̀ ọlọ́run ẹ oní ni ọlọ́run èèyàn ni pé òun náà làwọn èèyàn retí làwọn èèyàn rẹ̀ retí pé kó wá fún àwọn ní àbọ̀ nípa ni nípa ike ṣé ọba ni ó ní ọ̀rọ̀ àwọn èèyàn ni ó ní ọ̀rọ̀ èèyàn ni ó wá gbé ìròyìn àbárí yìí ó wá gbé báwọn ìjọ rẹ̀ ọlọ́ọ̀bá àdúgbò wa ní oṣù lè lè dàpọ̀ á kan tó dáwọ̀ yìí ọlọ́ọ̀bá àdúgbò wa ní owó ti ṣe nínú owó ti fi owó fi jó iná dápọ̀ iná tí wọ́n pè ní kíni iná dápọ̀ orúkọ ọ̀gá mi. nínú àwọn iná kọ́lọ̀ ọba àdìsọ́lá dá tó fún àwọn yìí sí ọlọ́run ọba àdìsọ́lá ní iná sáfọ́rì yìí òun náà ló wọ́n ní òun náà tó arákùnrin yìí ha ní ha ní tẹ̀ ẹ̀ ẹ̀ tàwílù ìdí amúrí ha wọ́tọ̀ sí ọlọ́wọ́ àlejò ara ìjọ òkè ẹ̀mọ́ sọ́kè ní sàkọ́ kẹfì ni wọ́n fi lágbára tó ọlọ́wọ́ àlejò ara ní eh, làtúbù sí làtúbù sí wọ́n làtọ́ dàrú iná sáfàrù yìí iná sọ̀rọ̀ tí èsì ẹ̀ ń kẹ̀kọ́ kù nínú tó bá jó làtúbù sí àti ara àti ara àti ìsára àti bẹ́ẹ̀ àti mọ́rù àti awára gbogbo ẹ̀ pátápátá iná ìlú èdè kìnnìyẹ jẹ̀yọ pátápátá ni tó máa tó bá dàlú lẹ́rọ̀ báyìí lẹ́yìn gbàdá wọ́n wá fún nínú wọ́n tó wá rí ìmú ara rẹ̀ iná ìlú èdè kìnnìyẹ yóò jẹ́ yóò jẹ́ ráúráú wọ́n ń fi bẹ́ẹ̀ ti tẹ́lá yẹn tó náà wọlé àyàfẹ́ òun. nínú náà rí wọn ò ní kún òsì ní jẹ́ kún òní jẹ́ wáyé òní jẹ́ wọ̀n ẹ̀ wọn ò ní jókòó wọn ò sì ní jáláyè wọn ò sì máa bẹ nínú kíni wọn máa bẹ nínú náà yẹn lọ ọlọ́run bá àlùkẹ́lá ẹ̀rí ó ti ròyìn náà ìròyìn tó ròyìn lásán gan ìròyìn tó ṣe kí ni ìròyìn tó jáì láyà ni láti fi wọ́n láti bàrù ọlọ́run bá àlùkẹ́lá wá ní làwọ̀ àtún lèlè bàṣà iná tá à ń sọ yìí iná tó jẹ́ pé kí ni yóò aswada pàtàdá aswada yóò wá sínú àrò wá dúdú yóò dúdú yóò ju òru lọ bí ilẹ̀ yóò kókó dé máa sún yẹn yóò dúdú bẹ́ẹ̀ lọ lẹ́gbàá sínú ẹ̀bá sínú sínú ẹ̀bá ju wọn tán tó ọlọ́ọ̀bá àlùjọ́lá láti fún wa fi fún ìyá mọ́tí lágbára tó ọlọ́ọ̀bá àlùjọ́lá ní alẹ́ ìhá títí àti àṣà ọlọ́ọ̀bá àlùjọ́lá ní àwọn màláìkà àwọn màláìkà 19 àwọn náà ní kí ni àwọn màláìkà 20 náà yà àwọn màláìkà tí wọ́n ní agbára àwọn náà ni wọ́n ṣe kíni àwọn náà ni wọ́n máa mú tó iná yìí ìsẹ́nìkan tí ó ṣe kíni tí ó lóun ojú àti àgbọ́ tí ó lóun wà kó nínú ẹ̀yìn tí ó lóun jáde tó nínú iná ó gbẹ̀gbà wá pé àwọn kan àwọn wọ́n lè di àmì pé inú ayà rẹ̀ gbọ́dọ̀ àléhà títí àtàkàrọ̀ sí ìsinmi rẹ̀ àníyà fún ọdún ti pé ẹ́ náà àwọn nàfàlù iná ráṣà ní ìyàwó wọ́n béèrè lọ́dọ̀ àwọn tàbí ànábì wọ́n béèrè lọ́dọ̀ àwọn tàbí ànábì pé kí ni ìtumọ̀ ẹ̀ àwọn wo ni ọwọ́

وأخبر أصحابه وقال ادعوهم أما إني سائلهم عن تربة الجنة إن أتوني أما إنها نعم النبي صلى الله عليه وسلم النبي أي لو بيسي هو يعني إذا في آية تتكار اسمه الله بارك ولا الله بارك ولا كان يتكار فان صلى الله عليه وسلم ذكر الله سبحانه وتعالى أنا من يلوك يوم يوم يوم يوم يوم نعم nínú sọ́ọ̀tì mọ̀tàfẹ́rì ọlọ́ọ̀bà àlùfẹ́lá ó tún sọ̀rọ̀ nípa wà lílo fún ìdírọ̀ yìí náà òun náà ni àwọn tá a kó fún àwọn. tó a rí pé nínú sọ́ọ̀tì àlùfẹ́lá ń tàn ká lọ ọlọ́ọ̀bà àlùfẹ́lá sọ pé kí ni wọ́n ní àǹkáàna dàmáàlì wọ̀bà ní ìdá tuntun ọlọ́wọ́ bá lè gọ́láwà ní tànásìmòhú alẹ́lẹ́kọ̀ọ́kọ́ ẹ̀yàrá kan dá àwọn yìí ọlọ́wọ́ bá lè gọ́lá ní tànásìmòhú alẹ́lẹ́kọ̀ọ́kọ́ ọlọ́wọ́ bá lè gọ́lá ní àápàdà sí kíni àápàdà sí àmì àfi àmì sí ní kíni ní alẹ́kọ̀ọ́kọ́ gangan mú rẹ̀ báyìí àfàmì sí ìmáàmù tọ́bàrí ìbùnjẹ̀rí àtọ́bàrí ìmáàmù wọ́n ní ìtumọ̀ ilé ìnáà ní pé sọ àdìbá yìí nà ámọ̀ràn ó tí ọlọ́run bá àlejò aláṣẹ yé wa pé a padà ṣe àlàyé a padà sọ àlàyé nípa àlámà ìyàlùwálé ìdìbò nìmọ̀ bí ọ̀rọ̀ yìí bàyánù wa àdìhà ní àlàyé tó tẹ́kùn ní àlàyé tó kíyà látàrí àríwú wà láyápa àléhìn tí ó fi tí èdè parẹ́ ẹ̀yìn gẹ́gẹ́ náà láti nínú láti àmìtì náà àwọn míì nínú àwọn onítọ̀sí àwọn ní ìtumọ̀ eléyìí òun náà ní pé ọlọ́ọ̀bà àlùjọ ní òun fi iṣẹ́ yìí òun fi ìṣúná orúkọ rẹ̀ ẹ̀ ìdàkejì àzẹ́ yìí tàbí zayn ọ̀tọ́ ni yàní ọlọ́ọ̀bà àlùjọ ló fi àbùkù kan yóò fi sí lára tó jẹ́ pé láàyè fàárí kò wó kò ní ṣe kíni kò ní ya kò ní ya ẹni yẹn yóò máa bẹ pẹ̀lú ẹni ní gbogbo gbà tó wọ́n ní kí ni eléyìí wọ́n ní òun náà ní kíni òun náà ní ìdà tí wọ́n fi ká imú rẹ̀ nígbà tí wọ́n pa á nígbà ogun bá jù àlùwàlì ìdìbò nìbí ọ wọ́n pa á nígbà ogun bá jù tó nígbà wọn wà lọ́lẹ̀ wò ẹ́ wọ́n ṣe kíni wọ́n bá àmì yẹn ayọ̀ ìsìn sọ̀kalẹ̀ síwájú tó ló jáde láyé so bàtọ́lọ̀ ọlọ́ọ̀bà àlejẹ́lá ó wá sí nínú ó ṣe àmì ó fi ṣe àmì sí láti kíkà àríwá àti jáàmà wọ́n tó wá síjọ́ ògbèdà àti jáàmà yóò tún wá sí nínú yóò tún ní àmì tọ́lọ̀ọ̀bà àlejẹ́lá sí nínú tọ́lọ̀ọ̀bà àlejẹ́lá ó ṣe so òun náà ojú rẹ̀ ó ti dúró tó èyí sí mọ́lẹ̀ kankan lójú ẹ̀ ẹ̀ tó bá di ọjọ́ ògbéra rẹ̀ kìí hàmà tó ọlọ́wọ́ bá rẹ̀ kẹ́rà ó ní àmì òun náà lọ́wọ́ ṣe kí tani alùwàlẹ́ ìbọn mọ̀gbé hàn tó àyà yìí òun náà ló parí ọ̀rọ̀ tí ọlọ́wọ́ bá rẹ̀ kẹ́rà sọ nípa alùwàlẹ́ ìbọn mọ̀gbé hàn tó nínú àwọn mọ̀jíjà tó wà nínú àṣúrà yìí òun náà ni ọ̀rọ̀ Al-Walid ibn Mughira nítorí pé ọlọ́ọ̀bà àlejọ́lá ó ti sọ̀rọ̀ nípa rẹ̀ kò sí sí kò sí túmọ̀ yìí ẹ́ ó ti rinlẹ̀ wípé gbèbèrè ló kú kò ní túbá ìgbọ́lọ̀ọ̀bà ti sọ lára àwọn kíni àwọn sáàtì náà pé alùpùpù ọ̀rọ̀ bá lè jọlá ni so irú eré nísìnyí nígbà tó gbọ́ ayé àyè tó gbọ́ tọ́lọ́ bá lè jọlá sọ nípa rẹ̀ yìí ẹ̀ kò sì torí ẹ̀ kó ṣe kíni kó sì túbá ọlọ́wọ́ bá lè jọlá ti gbọ́rọ̀ so bákan náà àmì tọ́lọ̀ ọba àlejò láti ní ó ṣe ó ṣe kí ni wọ́n sa ní ìdá ní ó sì jẹ́ pé àyà náà ti ṣe nínú ndị náà ti sọ̀kalẹ̀ níwájú ndị níwájú ogun bá lòun tó látara ti ilé yìí òun náà láti mọ̀ pé Al-Qur'an al á rí pé ọ̀rọ̀ náà bá ọlá ni ọ̀rọ̀ tí kò sí rọ́bẹ̀ ni ọ̀rọ̀ tí bàjẹ́ ní kan níwájú yóò sì ní kan lẹ́yìn tó ọlọ́wọ́ bá ọlá parí ó ṣe orí fún wa láti fi kábàá sí kíni kábàá lè dúpẹ́ fọlọ́ ọba àdìsọ́lá ni èyí ṣe orí yẹn náà nípa wa mú wa sí kíni nípa wa yẹ aláìwọ ìṣọ́lọ́ ọba àdìsọ́lá ẹlòmíín tó kó ọlọ́ọ̀ba tó fún òun náà ló sọ di ẹgbẹ́ jìnnà sọ́lọ́ ọba àdìsọ́lá irú yẹn náà ló ṣẹlẹ̀ sí alùwàlẹ́ ìbò nìgbéra àǹtá a tó jẹ́ pé wọ́n máa yíra arúgbà tó jẹ́ pé jákèjì Allah subhanahu wa ta'ala ni wá pé táwọn kó ṣẹlẹ̀ ọ̀nà ló ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ ọ̀nà tó lè gbà ṣẹlẹ̀ ẹlòmíì máa yíra rẹ̀ bẹ́ẹ̀ ẹ yóò ṣe ìgbẹ́ ògbọ́n tọ́lọ́ọ̀bà àdìsọ́lá lórí ìtumọ̀ tòjú aga táwọn ìta ọlọ́ọ̀bà àdìsọ́lá lórílẹ̀ ẹ̀rú wọn ẹ ẹ máa rí wọn pé ẹ ní máa bá wọn níbi kíni níbi ni bí ìgbà tó jẹ́ pé

gbogbo ọmọdé yẹn bá bí láyé ọmọdé sàǹfààní fún yẹn ẹ̀yìn tí ó máa ṣàdúrà fún yẹn ọmọdé wà ní ohun tó sì pẹ̀ yẹn àmọ́ ọmọdé yẹn bá ti kí ni ọmọ tó bá jọ máa rí tí bàbá náà sì jẹ́ mùsùlùmí. gbogbo ọmọdé yẹn bá wò bí tí ó bá ti ṣètò ọlọ́ọ̀bà àlejòlá irú àwọn ọmọ bẹ́ẹ̀ ẹni ti kí ni kò ní wúlò fún rẹ̀ ẹni bẹ́ẹ̀. ẹ̀rí kọ́lọ́ọ̀bà àlejòlá sọ وأمه وأبيه وفصيلته التي أبيه وأمه وأبيه وصاحبته وبنيه ẹ̀rí ọlọ́ọ̀bá alìjọlá ní lọ́jọ́ tó jẹ́ pé ọmọ ènìyàn máa sá fún gíní ìṣirò mẹ́rù mi náà rí ọmọ ènìyàn máa sá fún ọmọ yẹn ọmọ yẹn àmì ní ìtọ́ra ojú ọmúlẹ̀ náà báyìí náà mo gbà á ẹ̀kọ́dà àwọn jẹ́ bí apapọ̀ ní tó bá jẹ́ ọ̀gbìdà ìkìyàmá ọmọ ènìyàn máa jẹ́ kí ni yẹ̀tírò lábẹ́ àhí ọmọ ènìyàn máa sàkọ́ màyá rẹ̀ ẹlẹ́ni jẹ́ ọmọ yáàmì ọmọ yáàmì ọmọ yáàmì lóṣì jẹ́ ni yóò sì máa kó sínú ẹ̀sẹ̀ ọlọ́run lóṣì máa tẹ̀lé àwọn bàdì sọ́lá ẹlẹ́ni lè jẹ́ bọ́ torí ọmọ yá rẹ̀ yá láàárẹ̀ títí ọ̀hárẹ̀ ọmọ yáàmì kọ́dà àti débi kaba yìí wọ́n ní kábùnà lè wẹ̀ ẹran dúdú wá nígbà bá wá ṣe kíní kan ní ọjà àti yóò fi wẹ̀ tó òun ti bẹ́ẹ̀ náà ẹ̀ ó sì lè nítorí kíni nítorí kò sí nítorí ẹlòmíì nítorí ọmọ ìyá rẹ̀ ni tọ́lá ọba àti kẹlá jọ ajá ìṣẹ́ àmà ọmọ ìyá ó sì máa sá ọmọ ìyá ẹ̀ òun ní ìhùwà bí ẹ̀ kọ́dà ọmọ ènìyàn máa sá fún ìyá rẹ̀ ó sì máa sá fún bàbá ẹ̀ yóò máa sá fún ìyá rẹ̀ ó sì máa sá fún bàbá ọmọ máa sá fún ìyàwó ẹ̀ ìyàwó kòríkòsùn ẹ̀ ní

àwọn náà láwọn kọ̀díṣà tó jẹ́ pé kọ̀díṣà yẹn yóò ti gíní yóò ti mú wọn bí sí ìpéjú wọn ọ̀pọ̀ báyìí in tó bá lùgbọ́ máa sáré jọ́ náà ní pé nafsi nafsi nafsi nafsi ẹ̀mí mi ẹ̀mí mi nìkan ẹ̀mí mi ẹ̀mí mi nìkan ni kò sí tó bá pẹ́lú ẹ̀rí pé àpò lọ́mọ mi òyìn tó bá pẹ̀lú pé bóòlù yá mi bóòlù ìyàwó mi bóòlù bàbá mi kò sí tó kọ́ mọ́ ìyẹn o ààrẹ ìjókòó ọmọ ìpánà ní pé yóò ti di ẹ̀mí ẹ̀ lẹ́nu yóò ti gbára rẹ̀ là. tó ṣé yóò gbogbo àwọn eléyìí tó wá wá tó bẹ̀rẹ̀ lọ́jọ́ gbọ́dọ̀ lè fi á mọ́nu kó wá wọ́ tiẹ̀ kí ẹ̀ wá sórí ẹ̀ kí ẹ̀ wá sí kíni kí ẹ̀ wá sọ̀rọ̀ láyé. kó wá wọ́ tiẹ̀ kó wá sí kí ẹ̀ wá sórí ẹ̀ kí ẹ̀ sì máa ṣe kíni kí ẹ̀ sì máa pa nǹkan nípa pọ̀pọ̀lọ́ ọba ni ọ̀rọ̀ nípa àlùwàlí ìdìbò ìgbéyàwó àti ẹ̀kọ́ ẹ̀ká gbìyànjú nínú ọ̀rọ̀ ìrìn ìgbéyàwó. ọlọ́ọ̀bà nìṣọ́lá ó wá bọ́ sí inú agbárí míì ètí ọlọ́ọ̀bà nìṣọ́lá ti fẹ́ sọ̀rọ̀ fún wa nípa àwọn ìjọ kan. àwọn ìjọ yìí àwọn náà lọ́ọ̀bà nìṣọ́lá pè wọ́n fún wa ní ashabul janna الله بارك لنا إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليصرفن هذا المسلمين الله بارك لنا أسدوهم يعني عوارى مكة tààmà ìrìn àmẹ́lì sallallahu alaihi wasallam sí agbàdánwò fún wa ẹ́ a fi ìdẹ̀ra sáàṣe fún wa agbàdánwò fún wa gẹ́gẹ́ bá a ṣe ti pàtẹ́wò fún àwọn àbábù jẹ̀nà àwọn tí wọ́n ní kíni àwọn ọlọ́gbà àwọn tí wọ́n ní àlùjánnà èdè àlùjánnà ọjọ́ òkúta ìkìyàmọ̀ o àlùjánnà kí wọ́n pè ní àlùjánnà gádùn òun náà ni wọ́n pè ní ọgbà àwọn tí wọ́n ní ọgbà oko ọlọ́ọ̀bà àlùjánnà ní àbùsàdánwò fún wọn. àwọn àbábù jẹ̀nà yìí àwọn nínú àwọn onítẹ̀kùn yìí wọ́n ní ẹgbẹ́ ṣe gbà látọ̀tọ̀ sáré ìdíjìn ti bẹ́ẹ̀ wọ́n ní àwọn àkànní tó jẹ́ pé ìlú kan ní tẹ̀lẹ̀ ti tẹ̀lẹ̀ tó ń pe ìlú yẹn ní Gorwan wọ́n níbi tá à ń sọ yìí bí six bí mẹ́ẹ̀lì mẹ́fà òun náà ní sí Sọ̀nà tí ń jẹ́ kápítà Yamani wọ́n ní ìlú yẹn òun náà ni àwọn nígbà àwọn wọ́n habasha wọ́n láwọn wọ́n ni habasha ethiopia ni wọn fi dúkìá lẹ̀ fún wọn wọn àwọn àwọn yìí wọ́n sì jẹ́ nínú àwọn alùpùtàbù nínú àwọn alùpùtàbù ni wọ́n èyí ti pé nínú àwọn ọ̀sẹ̀ bọ̀ àwọn tá a fún tíra àwọn tọ́lọ̀ ọba àdìsọ́lá fún tíra ni. nígbà tí bàbá wọn jáde láyé tí bàbá wọn tó jáde láyé bàbá wọn jẹ́ èèyàn kan tó jẹ́ pé ìwà dáadáa làwọn èèyàn máa máa bàbá wọn a máa ṣàánú aláìní tí bàbá ìbá bí oko gbogbo ọgbà rẹ̀ bó ṣe tó yìí tó bá nígbà tí wọ́n bá kórè wọ́n ní bàbá yìí yóò wá mú èyí tí ó tó wọn jẹ àti bámílì ẹ̀kọ́ tó kan yóò sọ rẹ̀ tẹ́jẹ kan gbogbo tó bá kú nínú àwọn dúkìá rẹ̀ yóò wá gbogbo sàárà fáwọn aláìní tó bá nígbà tó yóò kórè báyìí àwọn tálíkà ti mọ̀ lọ́dọọdún ogun wọn ń bọ̀ nù wọn kálukú múra wá

ọlọ́wọ́ alẹ́kẹ̀lá ni a wá dán wọn wò tàbí bàláwò náà sọ hábà lè jẹ́nà gẹ́gẹ́ bá a ṣe dán àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ní ọgbà oko yìí èdè àkùsàmú làyẹ́sùn ìmúnáhà ọ̀sùnlẹ̀ yìí àwọn yìí nígbà tí wọ́n wàlá ẹ̀ṣẹ̀ṣẹ̀ náà ní ẹ́ ìbúra tí wọ́n bú yìí láẹ̀ṣẹ̀ṣẹ̀ náà ní wọ́n fàyà fífí láẹ̀ṣẹ̀ṣẹ̀ náà ní lọ́la o ẹ́ wọ́n sọ fún pẹ̀lú ẹ́ wọ́n sọ fún insha Allah ẹ́ wọ́n sọ pé insha Allah wọ́n sàn tó bá ti lọ́la káwọ́ ti kíni àwọn tètè jí ní kùtùkùtù àwọn ti lọ lè ti kíni الله بارك لنا فطاف عليها طائف من ربك وهم نائمون الله بارك لنا عدنوه àjálù òfò láti sánà látọ̀dọ̀ ọlọ́ọ̀bá àdìsọ́lá ó bá ti ní ó bá sọlẹ̀ sí orí oko wọn yìí ní ọgbà oko wọn yìí nígbàtí ó fi ṣẹlẹ̀ yìí wà hún gbàdá wa ti ké bẹ́ẹ̀ láti ké nígbà tí wọ́n bá ti bá ti bá bẹ́ẹ̀ káàkiri gbogbo ẹ̀kọ́ bẹ̀ tán wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ ni èsì nǹkan kan báwọn náà nìyẹn. ọlọ́run bá àlejò ọlá ní fàásùbà hàtà sọ̀rọ̀ gbogbo ọgbà ọkọ wọn yìí àlùjànnà ọgbà ọkọ bó ṣe tó yìí ọlọ́run bá àlejò ọlá ní ó wá dà gẹ́gẹ́ bí kíni gbogbo ẹ̀ wá dà gẹ́gẹ́ bí al-layl al-aswad nínú ọ̀rọ̀ àbá abdullahi bin abbas ọ̀fi ọlọ́run àná wọn ni ó wá dà gẹ́gẹ́ bí kíni ó wá dà gẹ́gẹ́ bí àlẹ́yìn àlàfọ̀ ogun ẹ̀dúdú ni yàrá ìdí túmọ̀ gbogbo ni gbé iná yàrá ọlọ́ọ̀bà àti ìjọba fẹ́ láti yìí àwọn mìíràn àwọn onítafsir àgbáwòrí ìrìnà àgbáwòrí àti àṣòdí àwọn sọ wípé ẹ́ ọgbà ọkọ̀ yìí ó wádà ẹgbẹ́ إذا حصل أي حكيما يبتا يبتا wọ́n ní oko yẹ wádà ẹgbẹ́ bíkíní ó wádà ìgbàdo tí wọ́n ti káà ẹ́ bí wà tó pé ẹmà tẹ́yàn ní àgbàdo ó pọ̀ lóko tẹwàá délẹ̀ tẹwàá bá tó wọ́n ti ya gbogbo àgbàdo yẹn ẹ́ wọ́n dà sí ní àwọn igi ẹ̀ wọ́n náà ti gbé kíní wọ́n ti gbẹ́ wọ́n ti dẹnu kólẹ̀ wọ́n bá tán ti gbé kíní wọ́n ti gbé wọ́n ti ká gbogbo ah nígbà tí wọ́n wá dé bẹ́ẹ̀ ẹ́ wọ́n bá tó ṣe bí ni nígbà tó wá ọlọ́ọ̀bà ló tẹ́lá pátá ní àjọ òṣèlú nígbà wá dilẹ̀ má ẹ́ wọ́n máa wá ń ṣe bí ni wọ́n á bẹ̀rẹ̀ sí ṣera wọn wọ́n á bẹ̀rẹ̀ sí ṣera wọn ọ̀yá o ọ̀yá o ẹ̀dìgbé wọ́n wá ń sọ fúnra wọn pé àbíjìdò ara àríkẹ́kùn nǹkan tó ń sọ àrílẹ̀ ẹ̀já tètè jí lọ o ẹ̀ǹkún tún sọ àrí ní tẹ́ bá mọ̀ pé ẹfẹ́ títí ni ẹfẹ́ kórè ẹ̀ afáwọn ọmọdé àrí wọ́n ní oko wọn tí wọ́n dáńgbà yẹn wọ́n ní enabu ni ẹ̀ enabu oná àná pè ní gírèsì wọ́n ní oko tí wọ́n dáńgbà wọn ẹ̀ gbogbo wọn títí ni wọ́n wá ń sọ fúnra wọn pé ó yá ẹja múra ọlọ́ọ̀bá alìsẹ́ra wá ní fàntọ́làkú wàhún yẹ́tàfàfàtù wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí lọ wọ́n kún lé yẹ́tàfàfàtù ayẹ́tàna jẹun náà ìmá bẹ̀ ìyàwó wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pẹ́rẹ́tẹ́ lọ tẹ́mọ̀ àwọn tó pọ̀ ha àlèkùn. Ìjọ́sọ̀fọ́ àwọn àìsí máa ẹni pọ̀jú àwọn tálíkà ẹ̀kọ́ wọlé ẹgbọ̀rọ̀ gbà ọ́ láyé ẹgbogbo tó fẹ́ ní ẹ̀wọ́n ti sinra káàkiri wọ́n jẹ́ adọ́dọ̀ rẹ o wọ́n jẹ́ adọ́dọ̀ tẹ̀ náà o wọ́n bẹ̀rẹ̀ sí kí ni wọ́n bẹ̀rẹ̀ sí sọ wọ́n bẹ̀rẹ̀ sí sọ kẹ́lẹ́kẹ́lẹ́ fúnra wọn. alá ẹ̀rẹ̀kù lánàá àlùyá ọmọ ààrẹ ìtún ìsì náà sọ fún àwọn náà ọmọ gbà mí sí nǹkan kó wọlé o ala harb eh, wọ́n ní ala quwwatin wa shiddah wọ́n jí pẹ̀lú agbára ni ẹ̀sìn wọ́n lo nǹkan tún ní ẹ̀yìn wọ́n wá jí wọ́n ní agbára wọ́n ti jẹ́ kí ni wọ́n ti strong pé ah, àwọn lọ àwọn jẹ́ ìyàtọ̀ délẹ̀ àwọn àmì jẹ́ àyè wọ́n ní ayé ala jìtì pẹ̀lú seriousness wọ́n jí pẹ̀lú ìbínú ni wọ́n di wọ́n di jọ lọ pẹ̀lú gírísì nínú ìpé kò sí jíjọ fún ọ lónìí iná tó jẹ látọ̀dún yìí ó ti gíní ó ti tó àwọn abẹ́rẹ̀ sí lọ nígbà tí wọ́n dé bẹ́ẹ̀ kọjú ní ìyá ni wọ́n ti pẹ̀lú ìbínú lẹ́ni tó ṣe gíní wọ́n sì lè wọ́n jí lẹ́ni tó lágbára lérí tó lè ṣe kẹ́fẹ́ sí ẹ̀ wò yí wò rólẹ̀ lójú àbí tèmi ìlú pọ́sí báyìí àbọ̀ ọ̀rọ̀ kan ó sì gbé báyìí ẹ́ àdúgbò wa ní báyìí ẹni ẹ̀kọ́ òun òkú òru bẹ́ẹ̀ ọlọ́ọ̀bà ní kẹlẹ́ wa ní sàlámà rọ̀ àwòhà nígbà wọn dé bẹ́ẹ̀ tó hà nùmá nígbà wọn dé ọgbà oko yìí njó jáde lẹ́nu wọn ni pé ọlú ìnìyà àdàbọ̀ lòlù á ọ̀dà wa ti ní sọ̀nù ẹ́ ìnìyà àdàbọ̀ lòlù á ti sọ̀nù máa ọ̀nà kó wa kọ́ yìí tó hà nùmá ẹlọ́mọdé ọlá gbàkó tẹ́lú bí bá gbé oko rẹ̀ nígbà ní láì lóko tó pẹ̀ lọ tán tí káàbò láàrín fúlá tí màlúù yáwọ́ bẹ̀ ó wá débẹ̀ láàrọ̀ ọjọ́ kejì yóò wá bá tí gbogbo ẹ ti lọ wọ́n ti jẹ́ ogun ẹ lọ yóò kọ̀ lọ àkọ́ ọgbọ́n jùlọ ìrìnà bẹ̀ àkókò mi náà nìyí àkókò tí mo fílẹ̀ lánàá náà kọ́ ìlú ní tí wọ́n kọ́kọ́ jáde lẹ́nu wọn náà ni pé ìlú àlàbọ̀ ọ̀lú ah ó dà pa àti mú àti ní ìṣòro oko wa kọ́ ìlú

ó ti di ọ̀rọ̀ tàbí ọ̀pọ̀ ọ̀dà pé a ah, sọ́nù ń gẹ̀ẹ́nà láwà nahnu mahrumun ní tó sọlẹ̀ sí wa òun náà ní kíni òun náà ní pé ẹ́ wọ́n ní túnmọ̀ ẹ̀ náà ní pé ai bal ìyàhádi òkú wa náà ní walakin nahnu la hafza lana wala nàṣì àmọ́ o a ní pọ́sẹ̀ sàtánú ẹ̀ kò sí juwánú ẹ̀ lẹ́sẹ̀ kanáà òun náà wọ́n ti kíni òun náà wọ́n ti sọ̀rọ̀ báyẹn ẹ̀rí aburúkú máa ń bẹ́ ní téèyàn máa lẹ́nu tí ò dáa nù wọ́n ti lẹ́nu fáwọn fẹ́ lọ ní kíní àwọn sàbúrú wọn ò tẹ̀ sí wàhálà burú ti gan ẹ́ ọlọ́ọ̀bà ló gbọ́dọ̀ kíní ó sì ti ìdí wọn lẹ́nu rẹ̀ ó sì gbà wọn lò. wọ́n ní ànábì sallallahu alaihi wasallam ànábì ní iyyakum wal ma'asi ànábì ní sọ́ra pẹ̀lú ẹ̀sẹ̀ ويرهم به رزقا قد كان هنيئا له tọ́lá tààrà bẹ́ ọlọ́wà lẹ́jọ́ ó ń ṣe ìgbẹ̀gbẹ̀lẹ̀ wọ̀fún ẹ́ yóò di náà rẹ̀ ní pọ́sí rgb kan tó jẹ́ pé ó di rẹ́bì fún tẹ́lẹ̀ àmọ́ torí ẹ̀ṣẹ̀ kan ẹ́ ọlọ́wà lẹ́jọ́ lọ́wọ́ tó kéde ìgbẹ̀gbẹ̀ tó tó lọ́wọ́ fún mọ̀tánà bàbá nàbí sọ̀rọ̀ yìí anábì wa ka ọ̀tọ̀ ọ̀fà àléhà sọ ìfún mi rọ́bì ká wọ́n hùn náà ìmọ̀ ń sàásù àtàkùn káṣí ń sọ́ra pẹ̀lú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ a máa mú orí ọlọ́ọ̀bá àlùjọlá a máa mú jìnàfihàn ọlọ́ọ̀bá àlùjọlá ní kọ́lẹ̀ àwùsàkòhùn èyí tó mọ́ déètì nínú wa àwọn oníkẹ́ sí rí wọ́n ní àjálùhún wọ̀ká ìrìhìn nínú àwọn ọmọ yìí èyí tó ń tún ṣe nínú tó tún wà jọ́ọ̀sì nínú wa wọ̀ká ìrìhìn ìṣẹ́gun lórí ìṣó lórí mọ́ wọn kí lòun sọ fún wọn pé alam àfìlẹ́kùn lọ́wọ́lá àtìsàtì hù àtúnṣọ fún wọn tí ẹwọ́n gbọ́ ni ẹ́ so wọ́n ti ṣègbè ni wọ́n fi bẹ́ẹ̀lì lórí ẹ̀ nítorí wọ́n pọ̀ jùlọ nígbà wọn àtẹ́bẹ̀ tó ju wọn já tí wọ́n ti kóbò náà tóun náà nírí kẹsàn alam àfìlẹ́kùn lọ́wọ́lá àtìsàtì hù ni ó ní tẹ́ẹ̀ sọ fún yín ni nígbà tẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí lọ́wọ́lá àtìsàtì ìpè ẹ̀bájìjá ṣe kí ni ẹ̀bájìjá ṣe kásàyà sí o ẹ́n káṣe kí ni káṣe àyà sí sọ́rọ̀ yìí o ẹni tí náà káṣe kí ni káṣe pé bọ́lọ̀ bá fẹ́ so wọ́n ní ìsìsná tó sọ náà láyà lókè gbé wà láyà tẹ̀sí náà ní àwọn kan náà wọ́n tẹ̀sí wọ́n ní ìtumọ̀ náà ní láwọ́lá ti tẹ̀sí òní àwọn náà wọ́n tẹ̀sí wọ́n ní

káṣù fún àwọn táríkà ha ọlẹ́tọ̀ wọn ẹ́n ọmọ yìí ní àwọn sì sọ fún yóò nígbà tí ọmọ yìí sọ̀rọ̀ yìí kí ló wá jáde lẹ́nu wọn wọn ní a mímọ́ ọlọ́run mímọ́ fún Allah subhanahu wa ta'ala inna kunna zalimin àni a wallahi yìí ẹ́ àwọn náà tó wá sí kí ni wọ́n fi wọ́n kàn nípa pẹ̀lú tàùkì ike a mímọ̀ ọba wa nígbà kún dábà ọdún ní alábòsí ni wá o ẹsẹ̀ kan náà ni wọ́n ti ṣe kí ni làwọn náà kan ti jẹ́wọ́ ike kí ni ike alábòsí làwọn fàákàbàlà bá àdúhùn alàbá àdún yẹ́tẹ̀lá wà mọ́ wọn bẹ̀rẹ̀ sí kọjú sí àwọn àdúrà tí wọ́n ẹ̀yìn àti mọ̀mọ́ wáwọn tẹ́yìn bá sọ pé kámẹ́sì bẹ́ẹ̀ ẹ̀yìn tí láwàá tí a ní mo ti sọ fún yóò ẹ̀yìn pàtó ìjọ sọ fún aná ìwọ́n tó ìgbà tó ti sọ fún mẹ́nu fún bẹ́ẹ̀ náà ni tẹ́ẹ̀mà <laughs> àwọn bílẹ̀mù sí èdè bírin tí èdè wọ́n bẹ̀rẹ̀ sí búra wọn ẹ̀yìn wọ́n bẹ̀rẹ̀ sí bílẹ̀mù ara wọn kò wá sí ìkọ̀kan kó padà wá jáde lẹ́nu wọn tó sáré pé kíni wọ́n padà wá fi ẹni rẹ̀ pé ah, àwọn ti kíni àwọn ti ṣe àṣìṣe kíni tó wá jáde lẹ́nu wọn pàálù yáwọ ìlànà yá ó máa ṣe fún wa o yáwọ ìlànà á ẹgbẹ́ wa o nínú àkúnnà tọ̀gbì á ah, àmọ̀yàtọ̀ di o ẹ̀ẹ̀kàdẹ́ ìná atayọ àlà wọ̀bàgọ́ ìná agbẹ́rùmarí wọ̀jà wọ́n àtàrí àlọ́lọ́ọ̀bà àlùjọ́lá títí tí irú abúlá lágbẹ̀rẹ̀ sí àyíkò ìṣẹ̀lẹ̀ sí wa ìtàrí àlọ́lọ́sọ̀rọ̀ wa kẹ́rì pé ọlọ́ọ̀bà àlùjọ́lá fún ní wọ́n lò ní wọ́n ti padà pẹ́lú ni yóò ní wọ́n ń ṣe òun ni yóò láwọn kan náà wá ni wọ́n wá fi náà sí mọ́júmọ́ àmọ́dẹ́sẹ̀ kan náà àwọn àti ìdẹ̀rí pé á ìṣẹ́ ọwọ́ àwọn ni wọ́n rí pé ìṣẹ́ ọwọ́ òun náà lọ́lọ́ọ̀bá àdìgbẹ́lá ló ṣe nínú lọ́lọ́ọ̀bá àdìgbẹ́lá ti di àwọn ọlọ́ọ̀bá àdìgbẹ́lá wá sọ fún wa pé wọ́n tún wá ń tẹ̀síwájú náà lọ́wọ́ pé asa rabbuna an yubaddilana khayran minha tẹ́ẹ̀kọ́ ó ti ṣe é ṣe ó ṣe é ṣe kọ́lọ̀ọ̀bá àdìgbẹ́lá tó ń ṣe kíni ó padà rọ́pò ìtó dàgbà ìlọ́kùnmá yà lẹ́yìn gbàtán ṣe kíni tó ti mẹ̀sẹ̀ lẹ́sẹ̀ tán wọ́n tẹ̀ wá sọ pé inna ila rabbina raji'un tó dábájú ọ̀dọ́lọ́wọ́ bá àdìsọ́lá ọ̀hún náà làwọn ti fi ọ̀hún náà làwọn ti àwọn sí àwọn oníkàtúrì ní ọ̀rọ̀ tí wọ́n sọ yìí wọ́n ní ọ̀nà méjì wọ́n ní ayé fi ha láhùn ya ẹ̀ wọ́n láyé wọ́n ni wàkílá ẹ̀hẹ́sátàbù sàwádà àti ìdárí àhùwà àwọn mí sọ ike wọ́n sì ń ṣe kíni wọ́n bẹ lọ́hùn pé á ètò ìṣẹ̀lẹ̀ dáwọ̀ yìí ní àdáwò yìí fọ́lọ́hùn tó ṣe kíni kó mọ́dún àwọn ní ẹ̀sìn àti ìwádìí ọ̀gbìn àti ìyáàmù tó fún àwọn dáadáa tó fún àwọn dáadáa gbogbo ẹgbẹ́ ọba àti ìjọba sọ àdáwò fún ẹ́ tó tó sì ní kí ìwé àdáwò yẹ ọlọ́ọ̀bà àti ìwé so àmọ́ tí wọ́n yìí ti kéèkì wọn yàtọ̀ àwọn náà sàkọ́ bá kò iná ló fà tó jẹ́ pé wọ́n fi sọ pé àṣà àrọ̀pọ̀ ó ṣe é ṣe àwọn wa náà ló ti wá àmọ́ o nígbà tá a ti kúrà yìí ọlọ́run ó pẹ̀lú ọba wa so a níbo ní tàbí ti jókòó sí ọ̀dọ̀ ọlọ́run ọba àdìsẹ́lá náà nìkan so ọlọ́run ọba àdìsẹ́lá nígbà tó wá parí ọ̀rọ̀ wọn tán ọlọ́run ọba àdìsẹ́lá wá fẹ́ sọ ayàtọ̀ fẹ́ fi kàwálé sí هو كذلك العذاب إيه؟ أي هكذا عذاب من خالف أمر الأمر الله وبخل بما آتاه الله وأنعم به عليه ومنع حق المسكين والفقير وذوي الحاجات وبدل نعمة الله كفرا أخوة ابن كثير ثم كذلك العذاب بي الله كريمه بي إيه؟ الله كريمه هكذا عذاب من خالف أمر الله ẹni tó bá ti yapa àti ọlọ́wọ́ bá àlìṣọ́lá bí ìyá rẹ̀ ti máa rí nù bọ́lọ́wọ́ bá àlìṣọ́lá ti máa fi ìyá jẹ wọn nù bàbá fi lẹ́nu àti àwòrán ẹni tó sáhun ẹni níbi tọ́lọ́wọ́ bá àlìṣọ́lá fún ọlọ́run ló kọ́ ẹni wá fi sáhun káwọn èèyàn ẹni ọlọ́wọ́ bá àlìṣọ́lá ní bí àwọn ti máa àlùmísìn wọn kàfé àwọn táníkà àwọn aláìní kò fún wọn lẹ́tọ̀ọ́ wọn wọ̀dáwì àjà àtàwọn tó ní bùkátà ti kò fún wa ẹ̀yìn bọ́lá ọba àdìkẹ́ láti máa ṣe kí ni máa bí àdáwò bá rù wọn nù àdáríkà àgbà wọ̀bádàlà ní ẹ̀mẹ́ta lọ́wọ́ àdìkò ìdẹ̀ra tẹ́ ń sọ́rọ̀ ọba àdíkọ́ láti fún ó wá ṣe fún ní ó wá ṣe ìdẹ̀ra yìí ní rọ́pò rẹ̀ òun náà ní ọlọ́ọ̀bà àdìsọ́lá wá ní wàlá àgáàbùn àfihàn ọlọ́ọ̀bà àdìsọ́lá ní ìyá ọjọ́ ọ̀gbùdà ìkìyàmọ́ ẹn ayé hàrí ní ọkọ̀ bàtù dúnìyà ìyá ilé lẹ́yìn ìyá ọjọ́ ọ̀gbùdà ìkìyàmọ́ yìí a ti bá rùlà òkàánú yàrá ní òun náà ní bí ń ṣe kí ni òun náà ní bí ń tóbi jù wọ́n ní hádé ọkúbà tó dúnyà ilé ìtọ́lọ̀wọ̀n ti fún wọn ìyá ayé nìkan ni ọlọ́run ó ṣe ìyá ayé fẹ́ lómi yóò wá ti fún ni yóò wá tètè padà yóò túbá láti fi bá àti fún ni láti má jẹ́ àtijọ́ òkúta ìdí àmà bọ̀ ọlọ́run ó sì ayé jẹ́ lómi yóò sì wà lórí fún ni yóò sì wà lórí àìmọ̀ọ́lé tí ìtọ́lọ̀wọ̀n náà ní pẹ̀lú jẹ́ láti àti fún tó bá wá jẹ́ ìyá ayé tán ẹ́n tó tó wá ṣe kíni yóò tó wá sí àti ọ̀gbìn àti ìyá mọ̀ ẹni tọ́lọ̀ ọba àdìsẹ́ láti àdáwò fún iye àlàáfíà tó rí ìnira wá ní gbogbo tó wá ní ká máa gbé ọ lọ tó àgbà ti dé àwọn ọlọ́kùnrin náà ẹgbẹ́ mi lọ ẹgbẹ́ mi lọ àwọn kristian ẹgbẹ́ mi lórí òkè ẹwò ìyàdí ní ẹwò nira ẹ́n ìní ọlọ́wọ́ ọba àdìsẹ́ ọlá ṣe fún ọlọ́ọ̀bá àdìkẹ́láwá ní wàlá àdáàbù àkírọ́ ẹ́ so ayé wà àdáàbù àkírọ́ ti àjọ ìyá ọlọ́ọ̀bá àdìkẹ́lá tó bá jẹ́ ọ̀gbẹ́dà ìyáàmà ẹ́ wọ́n ní ìyá yìí ó ṣe kíni òun náà ní fi ń lè gbogbo ju ìyá tí ní ní agbára ju òun náà ní ìyá ọlọ́ọ̀bá àdìkẹ́lá tó bá jẹ́ ọ̀gbẹ́dà ìyáàmà òṣèlè yìí òun Al-Qur'an àti kí ló tẹ̀lé sí wọn. Tòtà bá wò á rí pé ẹ̀kọ́ ńláńlá ń bẹ̀rẹ̀ fún wa fún wa. Nínú àwọn ẹ̀kọ́ tó ń bẹ̀rẹ̀ fún wa náà ni pé kò sí dáàmú láyé wáyé kò sí dáàmú wáyé kò sí dáàmú lọ. Nínú àwọn ẹ̀kọ́ tó ń bẹ̀rẹ̀ fún wa òun náà ni pé gbogbo olùtọ́lọ̀ ọba àlejò alábàṣe fún wa a gbọ́dọ̀ sí kíni a gbọ́dọ̀ kọ sí ẹ̀tọ́ àwọn aláìní ẹ̀tọ́ tọ́lọ̀ ọba àlejò aláṣẹ lọ́rùn ẹ̀lẹ́ wa lórí fún àwọn aláìní nínú dúkìá wa a gbọ́dọ̀ pọ́n jira wa lọ àìmọye lówó ló pọ́n jira wọn lọ lọ́dún láti ṣe láwàá yìí ẹlòmí tó tán bá yọ gàká ẹ́ yóò sì máa ti kíni yóò sì máa ti àtàháyè ẹ́ yóò sì máa dọ́gbọ́n yóò máa dèkè tó bá kówó jọ owó rẹ̀ ti wọ ní pọ́ọ̀bù ẹ́ tó bá ti wá kú díẹ̀ ẹ́ okùn bí ọ̀rọ̀ ìjọ mélòó kan tí ó fi pé ọdún kan tí háùlù ó fi kíni tó fi pé lórí ẹ̀ yóò sì yọ púpọ̀ ní owó yẹn yóò sì lè kíni ó sì lè yá yìí ó yá ọ ẹ́ so lábẹ́ pé kíni pé àwọn afáàní sọ pé gbèdéṣẹ́ yẹn bá ní ìta ṣe ẹ̀dí náà wáyá bí ó ṣe mo fi ó wọlé yìí wípé àní sàkún kí ni àní kí mọ owó tàbí ẹ̀rọ ká torí ilé òmìnir báyìí ń ṣe kínú ń dọ́gbọ́n nù gẹ́gẹ́ náà lẹ́lòmí ṣe máa ń ṣe ẹ̀yìn láwọn tó máa ní kí ni láwọn tó máa ní ràǹkúnmí àbáwọn tó máa láwọn tó jẹ́ pé sọ́mà ti ní pé tí ràǹkúnmí yìí ó ti wà pọ̀ yìí táwọn máa ń káwọn yọ zàká rẹ̀ ẹ̀yìn lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀yìn eléyìí ó yọ tó bá ti wá da ọgbẹ́ papọ̀ nísìnyí yóò wá jẹ́ pé tí ó yọ lórí ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tó ní wọn sí o yóò wá fún wọn papọ̀ kò ní yọ zaka wọn ní ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà wà lọ́wọ́tọ̀ ni yóò wá tó bá ti tó ti ní súnmọ́ yóò wá da papọ̀ tó tó bá da papọ̀ nísìnyí lápẹ̀jú ẹ̀ nísìnyí wọ́n ní láti táàtì ẹ̀ ń fi egèdéke kan ẹ̀ ó ní iye kínídàáyọ̀ ńbẹ̀ tó ó wá ní bí táàtì bí one twenty láti tó ní oníkìí yóò yọ ibi tàbí eléyìí táàrí tó níbi kanáà yóò yọ oye ẹ̀kan táàrí tó níbi kanáà yóò yọ ìlọ̀bí náà ọ̀dẹ̀ yóò wá tó kíni tó wá tó làkà ń súnmọ́ yóò àdágbé papọ̀ gbogbo ẹ̀sì bọ́ sábẹ́ ìpín tàbí àwọn tẹ̀sì náà ní ẹ̀kan níwà yọ́lá àmì ìbámu so ẹgbọ́n àwọn ọgbọ́gbọ́n ọgbọ́n àríkèrèkè ní àwọn ìlú ìmọ̀ sí ni wọn a máa já nítorí kán bá yẹ ẹ̀tọ́ ọlọ́ọ̀bá àlejòọlá ẹ̀ tẹ́yìn bá tọ́gbọ́n tí ò bá yọ ọlọ́run yóò sì yọ fúnra rẹ̀ o lọ́run bá sì yọ ẹ̀ kò ní tẹ́yìn lọ́rùn ẹ̀ kò ní sí ọlọ́run láyé wá sí ìyọjọ́ òbí dàbí àmọ́nà kò ní sí ọlọ́run àbẹ̀lọ́ọ̀bà nìkọ́lá mọ́tà sí àríkùn àgbé ẹ̀sìn fún wa àbẹ̀lọ́ọ̀bà nìkọ́lá yẹn bá ká sọ ìfọ́lọ́ọ̀bà nìkọ́lá kó gbàgbé wúlò fún ẹni tó sọ ẹni wúlò fún àwọn àgbàgbọ́ ìyọ́lọ́ọ̀bà nìkọ́lá ó jẹ́ ó jẹ́ ìgbàlódé dáadáa fún